ìbéèrè tarakùnrin ìbéèrè ó ń béèrè pé a ní ẹran tán bá ti pa lóṣè a gbọ́dọ̀ jẹ mo sì ń sọ pé èmi ò sọ bẹ́ẹ̀ ohun tí mo sọ ni pé nígbà tá à ń sọ nípa pé tí kùránì bá mú àyà wá tó ṣe àwọn nǹkan kan ní èèwọ̀. tó ṣe àwọn nǹkan kankan tó ṣe wọ́n ní èèwọ̀ tó ṣe nǹkan kankan ní èèwọ̀ àdìsí lè wà tí ó sọ pé àwọn nǹkan kankan nínú àwọn nǹkan yẹn kì í tún ṣe ìwọ̀ mọ́ mùsùlùmí sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ torí pé ọlọ́run náà ní ń sọ̀rọ̀ nípasẹ̀ òjíṣẹ́ rẹ̀ torí pé ànábì kì í sọ̀rọ̀ ìfẹ́ ẹnu. No? kùránì sọ pé òkú ń bete èèwọ̀ ni ohun tó sì ń jókòó ń bete ni ẹran tó bá kú fún ara rẹ̀ ẹran wa kú lẹ̀ awọ ara ẹran yẹn a lè bo kúrò lára rẹ̀ tá a wà á lọ pálósè ìtumọ̀ pé apálósè ni pé àáfọ̀ọ́nù ó ti wá ní. ọ́ìlì kan táwọn ti máa ń ṣe awọ tí wọ́n máa fi pa awọ láti fi fọ gbogbo ara ẹ̀ nù tí wọ́n bá ti wá ṣe báyẹn náà ń sọ pé wọ́n pa awọ lóṣè wọn kì í pa ẹran lóṣè awọ ẹran náà máa pa lóṣè awọ yẹn ó ti wá di àlàálì níta sọ nìyẹn a sì mú àdìsí wá lórí ẹ̀ wípé. ànábì sọ pé èyíkéyìí awọ ẹran òkú ń bété tẹ́ ń bá pa ó ti di ẹ̀tọ́ níta sọ nípa pípa awọ ẹran lóṣè nìyẹn yálà ó jẹ ẹran òkú ń bété ni o ó jẹ ètò ẹdú ni o awọ rẹ̀ ẹ lè lò ó níta sọ ṣùgbọ́n ẹ sa tí ó kì í ṣe pé fún jíjẹ ìtòkùnbete bí kò ṣe fún lílò bóyá ẹ fẹ́ fi rán bàtà àbẹ fẹ́ fi rán bẹ́líìtì àbẹ fẹ́ fi rán lẹ́dà tẹ́ kó aṣọ yín sí àbẹ fẹ́ fi ṣe lẹ́dà stable àbí kápẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ti ẹran kùndí tí kì í bá gásí pé ìyà ó ti bá wa lára mu débi pé àmọ́ oúnjẹ tó lè ṣe wá lóore mọ́ kùndí èso oúnjẹ èèyàn kùndí í ṣe oúnjẹ ènìyàn nítorí wípé kùndí tẹ̀ ń wòun ọlọ́run lọ́mọjọ́ tí wọ́n ti pa ẹran yẹn. tí wọ́n sì ti yọ nǹkan tó lè ṣe ara wa lóore dànù kúrò nínú ẹ̀ àbọ̀ fẹ́ sọ pé o lè fi kùndí wé ẹran tí alápàtà pa lóòjọ́ tó gé tó fẹ́ sè àmọ́ nítorí pé tíyà bá ti wà nílùú kan nínú oúnjẹ tí ọkọ̀ mọ̀ tí wọ́n máa jẹ olóúnjẹ tí ò ní ṣe wọ́n lóore kankan àfi kán sá mọ̀ pé àwọn náà sáfi nǹkan ẹnu ẹ̀yin ẹ̀ wò ó níjọ́hun tá a wà ní kékeré èmi ẹja yẹn ti wọ́n ní ìsìn mo máa ń rí lọ́jà àbọ̀ ó ti kò kọ́ mọ̀ bíi tíjọ́ mọ́ ẹja panla burúkú kan báyìí gbígbẹ tí wọ́n fi sọ́ọ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé nígbà tí wọ́n bi àwọn onímọ̀ oúnjẹ wá tí wọ́n ń gbọ́n wá sórí rédíò tẹlifíṣàn pé kí wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní tí ì bá ṣe pé èèyàn bá jẹ́ran ẹ̀yà kí ló fẹ́ rí ń bi ẹja tí wọ́n ń fi sọ́ọ̀gé kí ló fẹ́ rí ń bẹ nígbà tí ẹja tútù ń bẹ lọ́jà ẹja yẹn sì wọ́n ẹja gbanláhùn tó ń ti ya ara rẹ̀ tó ń ti àìlóore lára rẹ̀ ó wá ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ń jẹ́ a lè pè ní àràmù ṣùgbọ́n à ń sọ lábẹ́ pé jẹ oúnjẹ tí ó ṣe ara rẹ lóore lábẹ́ bẹ́ẹ̀ tó bá wá rí inú jẹ jẹkùndí náà tó o ti gbọ́ jẹkùndí oní máa pọ́n àbí oní ọ̀dà níbi òsìkí olósìkí ìmọ̀ wọnú ẹ̀ dáadáa ẹ̀ jẹ́ ọwọ́ pé kundi tó o fẹ́ jẹ yìí níbo ni wọ́n ti kó wa nítorí pé àwọn èrò tá a gbọ́ lórí Kúndí kò fi wá lọ́kàn balẹ̀ ìró àkọ́kọ́ ni pé wọ́n á máa kó wá láti ilẹ̀ yíbò ẹ̀sìn màwọn yíbò ìsìláàmù wọn nílùú tiwọn ẹnìnú ẹlẹ́ẹ̀kejì a gbọ́ pé àwọn haúsá gangan fúnra wọn tẹ́ máa ju ẹran nù pé ẹran jẹ́ gífà àwọn oníkùndí ọlọgbẹ àwọn tó ṣojú wọn tí wọ́n ń gbé kí ọya àwọn ni wọ́n sọ fún mi lẹ́ni fi sọ pé òun ò lè jẹkùn ní tòun torí pé òun ibi tí wọ́n ti ń ṣe lókè ọya nínú àwọn sẹ́ńtàsì wọn òun mọ̀ òun sì mọ̀ pé ẹran tí ìjọba bá sọ pé ẹran yìí ò da tán tẹ̀sí ẹ̀ wò tí wọ́n ní ò da tí wọ́n gbé ẹgbẹ́ kan àwọn oníkùndí àwọn ni wọ́n gbé ni wọ́n lọ fi ṣe kùndí. ó ti dẹ̀sùn méjì a pé by two over three àti rí ní tí ò dáa wọ́n bá kú one over three one over three ibẹ̀ ni pé tí kùndí bá ń wù ọ jẹ wọn náà ṣe fún ara rẹ dípò kùndí ó sì fẹ́ kàn dín ẹran. kó o fẹ́ kan dín torí pé ẹran dídín àti kùndí wọ́n jọra wọn ó sì mọ̀ kí wọ́n ló dín nǹkan rẹ tó sọ di gbígbẹ nítorí náà ṣọ́ra fún kùndí jíjẹ kókó ọ̀rọ̀ nù ẹni tó fẹ́ kan wọ́n ní sọ́tún lè fẹ́ ọmọbìnrin míì kókó ni pé ẹni tá a fẹ́ àbí ẹni tá a lè fẹ́ Quran ti sọ ọ wà ní suratu nisa kálọ̀ kà ń bẹ̀ Quran ti sọ ìmáyà yẹn lórí Quran ti sọ orimati aleikum umahatukum wabanatukum kálọ̀ kàánú Quranini tí wọ́n tú sí Yorùbá tá a bá gbọ́ Lárúbáwá kálọ̀ rèé kà ń bẹ̀ ọgọ́tọ̀rọ̀ bá kan á sọ ọ́. tí ó ti wá sínú ẹni tí kà á ti sí nínú wọn ẹni torí ó jẹ́ àlèfẹ́ kò jù bá ń lọ mo sì lérò pé a sọ̀rọ̀ kan ọrọ bá àdísì tó wá lórí pé ká má àtàbúrò ní ká má àtàbúrò lásìkò kan náà tún wá ó tún ní a fi ní àsìkò kan náà a sọ gbogbo yẹn ní àná ó ti yé ìbéèrè tí wọ́n kọ yìí wá ẹ̀yin obìnrin ṣe é rí lójú screen onímọ̀mú lọ́wọ́ yìí ìbéèrè ọ̀nù rè ohun tí wọ́n kọ́ bẹ̀ ni pé obìnrin kan wọ́n lọ wá sí tàlímù lónìí wọ́n lóbìnrin ọ̀hún ó ti kọ ọkọ tó kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní obìnrin yẹn wá sí tàlímù lónìí òun sì mọ̀ nígbà tó fi wà ní ọ̀dọ̀ ọkọ àkọ́kọ́ tó kọ̀ sílẹ̀. Si ọwọ́ afẹ́ ẹlòmíì ẹni tó wá fẹ́ yìí òǹtọ̀hún wá jẹ́ tálíkà ọkọ tó kọ̀ sílẹ̀ òun ní bíbú àṣírí lọ́wọ́ ṣẹ́ǹdé báwọn wọ́n wá ní obìnrin yìí wọ́n wá fi orúkọ obìnrin séèfù orúkọ ọkọ tó kọ̀ sílẹ̀ ó fi orúkọ obìnrin ó fi séèfù orúkọ ọkọ tó kọ sílẹ̀ sọ́dà tí ọkùnrin bá ti pè é bóyá ọkọ gangan tó fẹ lásìkò yìí lórí sẹ́ẹ̀tì pé sẹ́ẹ̀tì ẹ̀rín gìyà ìyá alágbájá ń pè o yóò tún gbé fún ìyàwó wọn wọ́n nítorí náà kí n bá wọn bá sọ̀rọ̀ pé kó bẹ̀rù ọlọ́run. wọ́n ní bẹ́ẹ̀ wò lẹ́ni ṣe mọ̀ wọ́n súnmọ́ra wọn ọmọ ọkọ àkọ́kọ́ tó fẹ́ tó kọ̀ sílẹ̀ ìwọ tó ń ṣèyùn ọ̀rọ̀ ẹ léwu o. ọ̀rọ̀ ẹ léwu àwọn ń wákà àwọn afáwọn ń wákà wọ́n ní àti rálùjọ́nà rẹ̀ wọ̀ dọ̀dọ̀ ọlọ́run àti rálùjọ́nà rẹ̀ wọ̀ dọ̀dọ̀ ọlọ́run ìwọ tó lọ́kọ̀ sílé tó tún ń lálẹ́ lọ́nà àti rálùjọ́nà rẹ̀ wọ̀ ó dọ̀dọ̀ ọlọ́run èmi ọmọ wákàtí àǹtí mi. àmọ́ ní tí agbọ́ tí ẹ máa kànú pé àti rálùjọ́ náà rẹ wọ ọ̀dọ̀dọ̀ ọlọ́run ọlọ́kọ̀ lé o tún ní àlè síta bóò ló ṣe àwọn àlejò náà ìwọ òṣèṣe bíi sàbẹ̀ yìí sàbíyá ti ta kàlẹ́ kan tó kú lọ́dọ̀ rìfà tó fẹ́ lòmíì àmọ́ tẹ́ni tó fẹ́ tí ọ̀kájú ẹ̀ ọ wá bá nàbì láti sọ pé òun ọkọ̀ sílẹ̀ ànábì sì jẹ́ kó jẹ́ pé ẹ lè kọ́ra yín sílẹ̀ náà ṣùgbọ́n ẹ kọ́kọ́ súnmọ́ra yín ná kọ́ mọ̀ gà sí wípé ó yẹ kí n sọ lẹ́ẹ̀kan gan èmi fò ní kí ló fà tá ànábì fi sọ pé kí wọ́n kọ́kọ́ súnmọ́ra wọn kí wọ́n tó kọ́ra wọn sílẹ̀ kọ́ mọ̀ bá àjà sí wípé muhalilu àti muhalalalahu yóò ṣẹlẹ̀ ọkùnrin tó kóbi sílẹ̀ lẹ́yìn tọ̀láàkù kẹta kò lẹ́tọ́ àti fi obìnrin yẹn mọ́ títí tí ó fi fẹ́ ẹlòmíì ikọ̀ kẹta òun ni rìfá àkọ́ ló fi ní falamẹ́ ọ ah, yẹ kí n sọ lẹ́ẹ̀kan mo gbàgbé ni o. péèjì wo ló wà ná. page tọ́yì mo fẹ́ padà sórí àdìsí yẹn kẹ́límà fàbátà tọ́láàkì ìkọ̀sílẹ̀ mi sì parí tẹ́mátì lo kẹ́límà yẹn ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ti kọ́ obìnrin yẹn níkọ́ ẹ̀kẹta wọ́n ti kọ́ níkọ́ ìkẹta tí wọ́n bá sì lè fi kọ́ obìnrin níkọ́ ẹlẹ́ẹ̀kẹta ọkùnrin yìí ò lè fẹ́ mọ́ àfi kọ́ fẹ́ ẹlòmíì kíkọ̀ sílẹ̀ tún wá wáyé láàrin òun àti ẹ̀ tí wọ́n bá wá kọra wọn o tí wọ́n bá tún kọra wọn sílẹ̀ ìgbà náà ni ọkùnrin àkọ́kọ́ tó lè fẹ́ ìyẹn ti ṣẹlẹ̀ sárábìnrin yìí ló mú ànábì sọ pé ẹ sùn mọ́ra yín o torí fífẹ́ tí wọ́n ní kó fẹ́ lòmíì kò gbọ́dọ̀ jẹ́ mujaradun akidi bila dukhul kò gbọ́dọ̀ jẹ́ mujaradun akidi biduni dukhul biha kò gbọ́dọ̀ jẹ́ pé wọ́n kàn sí akidu nígbà ní ìfi ọmọ mọ kọ̀ sílẹ̀ no ìyẹn lè fẹ́yàwó tí ò ní tí ì súnmọ́ tí ó sì kọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti já sí wípé obìnrin tó fẹ́ ọkọ yẹn ti kọ́lẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kẹta dandan ni kí àṣepọ̀ lọ́kọláya kó wáyé láàrin wọn kó má bàa gà sí pé bóyá wọ́n plan fífẹ́ra wọn kó lè bá a sọ pé òun kọ̀ sílẹ̀ kó lè bá a lè padà olóbígbó lòun pé ọ ò lè kọ́ o ọ ò lè kọ́ rìfáà o. ẹ gbọdọ súnmọ́ra yín kẹjẹ gbádùn ara yín tọba wa kọ sílẹ̀ ńgbà náà àbí wọ́n kọ̀ wa lọ bí tọba o tọba lọ. so ìwọ arábìnrin bẹ̀rù ọlọ́run obìnrin kan ló bẹ̀rù ọlọ́run o obìnrin kan tí ọkọ ẹ tí tí tíyàwó ẹ rí i pé ẹ obìnrin kan bẹ̀rù ọlọ́run yìí obìnrin ọkọ ọ̀hún kò bá sùn. àsìkò tó òun bá sùn ọlọ́run fún wa ní okun jura wa lọ obìnrin míì bí wọn bá tí ì bá sùn lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin kílẹ̀ tó mọ́ kò ní mọ̀ pé èèyàn bóun sùn ọkùnrin míì náà tóun náà bá tí ìbóbìnrin sùn lẹ́ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún ẹ wò ẹnìkan wá bá mi kí tí ẹ sẹ́ ẹnìkan wọ́n jẹ́ ẹnìkan lọ ìyàwó complain ọkọ kọ́kọ́ complain oníyàwó òun gbọ́rọ̀ sóun lẹ́nu mo sì bìyàwó léèrè èyí ti ṣe tó fi tẹ̀lé àṣẹ ọkọ rẹ ó lọ́ fẹ́ gbẹ̀mí òun ni ó ní ojoojúmọ́ kílẹ̀ má ti sú ni ó ní kò sì sí pé yóò sinmi mo bí mo sì bí ọkọ léèrè ńgbọ́ ṣé òótọ́ ni ó ní bẹ́ẹ̀ ni sà ọ̀dà mo wá ní mọ́pá ẹ̀mí rẹ̀ ò gbé ṣé ń bọ̀ wá mọ́ síná ó ní ẹ̀mọ́ tì bá ó ní tì lágbára mọ́ síná ọ̀dà tọba wa náà ò tì lágbára mọ́ síná eléyìí tí ọwá ń gbé lọ́wọ́ yìí tó ní lọ́wọ́ yìí máa pa máa hàn léèmọ̀ e dẹ̀ fún un ó sì lóun ti gbọ́ ó sì padà ń dẹ̀ fún un so bó ṣe wà ń líkì ló wà ní gbàǹjà tọ́ba lóhùn ò lè dẹ̀ fún un ẹ wò ní nǹkan bí ọdún márùn mẹ́fà sẹ́yìn fún mi ó lóun kò kúrò lé ọkọ ọ̀hún kí ló dé ó ní ọkọ ọ̀hún ọ̀mọ àárọ̀ kò kò wọ́n láfi kó mọ́ fojú rí ó lóun lọ ó lẹ́mi tòun ò gbé n bá sì bi ọkọ léèrè ṣé bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ok ìgbà yẹn sì ní ẹ fi yọnu sẹ̀bẹ̀rẹ̀ ni mo bá ní fẹ̀kẹ́ máa lo ẹ fi yọnu tọ́ba lo ẹ fi yọnu èmi fi tara mi gbé pé tí n bá ti lo ẹ fi yọnu mo máa ń wíìkì máa sùn lo ẹ fi yọnu bóyá ó lè máa wíìkì lẹ́fẹ̀ẹ́ nígbà tó ń jẹ́ ó lé sí i. mo bá ní obìnrin bá tún máa mi padà pé òun ti di ẹrù tòun o òun ń lọ n bá pe arákùnrin ọ̀hún arákùnrin ọ̀hún tẹ́ ẹ bá sì rí bí ẹni tí ò lè jẹ́ kí tán ni o. mo ní wò ó ọmọbìnrin yìí ń lọ ní sọ fún ọ yìí lọ́ọ̀dẹ́ ni o tàbí kọ́ ọ fẹ́ yàwó kejì o mo sì wá yàwó kejì lọ́nu so ọlọ́run mọ iye tí ìyàwó rẹ̀ ó ti fẹ́ pé báyìí ọlọ́run fún kò sóògùn tó lò tó ràn bọ́gbà wẹ̀ kò ràn á bọ́lọ̀ ń dá òun nù ẹ̀jẹ̀ nìyẹn sì máa fi ilẹ̀ àlẹ́ ní kó máa fàtọ́ lẹ̀ àbí so níta fẹ́ sọ ni pé tírù nǹkan bá ń bá ń ṣẹlẹ̀ tó bá fi wá kànràn pé ìwọ obìnrin ó lọ máa ṣèbàjẹ́ tàbí ìwọ ọkùnrin ó lọ máa ṣèbàjẹ́ Islam fààyè kẹ́ ẹ túkálẹ̀ ńgbà tó o mọ̀ pé ò rí ṣe o kó ẹni tó rí ṣe. ẹ lè kọ́ra daju lẹ̀ ìyẹn dáa ju kọ́ ma fi kọ́ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ ọkọ ẹ níṣu lọ fi ọkọ obìnrin òfin ṣèfọ ọkọ ọkùnrin irú fọwọ́ náà wo nìyẹn sóòsì ìgbàgbọ́ pàdé ọlọ́run báyìí lọ o lọ bẹ̀rù o bó ṣe tí yaba kí yídì ní ibì kan tó láago méje tí tó ga sí pé tòsí ilé onítọ̀hún òun níbi tó ti ń kí alago mẹ́sàn-án ó sì fẹ́ pẹran ọdún léyá kò sí tó di ọlọ́wọ́ kò sí tó di ọlọ́wọ́ wọ́n ti kí di tiẹ̀ ìmáàmù tó kírun fún yín ó ti kírun fún yín ó ti lẹ́tọ̀ àti wọn bá àmọ́ kì í dìbò ti kírun ń bẹ̀ sí pé ìgbà ló ti kírun ó lè last question ìbéèrè rẹ̀ ni pé ojú wo ni Islam fi wo ẹnìkan tí kì í ṣòkù àmọ́ tó ga sí pé tí wọ́n bá mú aṣọ níní olókù yóò ra aṣọ yẹn yóò wà ní òun òṣòkun tóun o aṣọ lòun rà tóun fẹ́ máa wọ̀ àmọ́ aṣọ tí wọ́n mú aṣọ tí ó jẹ́ aṣọ àǹkó tí wọ́n mú fún òkú ṣíṣe òun náà ni ó mú. ọ̀rọ̀ yìí tàbí ìbéèrè yìí mo fẹ́ kọ́kọ́ gbé lọ sórí àkìdánà àáfàá súnà kan tóun náà jẹ́ òǹsọ̀rọ̀ ó sọ láàrin àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ pé kò sí tó ní kíyàn má ka sọ̀látù lí fàátì níwọ̀n àgbà tíyàn bá ti ní àníyàn níwọ̀n àgbà tíyàn bá ti ní àníyàn. tí wọ́n fi gbé sọ̀látù lè fàátì kalẹ̀ ẹni tó sọ̀rọ̀ ọ̀hún àáfàá súnà ni ló pera rẹ̀ àáfàá súnà ni inú ilé kéwú ló ti sọ̀rọ̀ àwọn ọ̀tá súnà pọ̀ nínú ilé kéwú yẹn ọ̀kan náà àwọn ọ̀tá súnà ń lọ́wọ́ á dìde nàró oníṣẹ́ ti gbọ́ ní ìsìn ọ̀kan nù àáfàá yín tí ń kọ́ yín súnà lóní tí èèyàn bá ka sọ̀látùl fàátì tí ó bá ti ní èròǹgbà tí wọ́n fi gbé e kalẹ̀ lọ́kàn kò ní aburú nù nítorí náà ẹ má jẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀yìn ọmọ kí wọ́n má pé sọ̀látùl fàátì ò dáa sẹ́ẹ́dẹ́pọ̀ jọ aláṣọ òkú. Abi, o le tàn wá jẹ ara rẹ lọ́ọ́ tàn jẹ. àpẹẹrẹ tí nǹkan fún ọ rèé tó fi mọ̀ pé ìwọ ló fẹ́ tanra rẹ jẹ o le tàn wá jẹ. bá a ṣe jókòó yìí tí wọ́n bá rọ gamale twenty sínú gbò kan náà bẹ́ẹ̀ sínú wọ́n wá ha lé wa lọ́wọ́ níkọ̀ọ̀kan pé ẹ gbà o wọ́n wá kọ síbẹ̀ pé gamale twenty ni o gbogbo wa tẹ́ ha lé lọ́wọ́ ṣe mọ̀ pa àní mú amẹ́nìkan ni wọ́n wá sọ pé kò sí tó ní kò mọ̀ mú nígbà tó wọn bá ti ṣé àníyàn rẹ so yí àníyàn ẹni tó ṣe gamọlé twenty padà ṣé wọ́n lọ po gamọlé twenty ni ẹni tó po gamọlé twenty àníyàn tó fi pò ó ni pé for external use only ìta ni wọ́n máa lò fún apakòkòrò ni wọ́n pè é wọn ò ní kéèyàn sọ di pure water kó máa mú. ìsọ pé tíwọ ọba bá ti láníyàn yẹn kò wọlé àtiwọ́ àtàníyàn rẹ àní ìdí àníyàn rẹ ẹni tó mú aṣọ wá ó ní aṣọ òkú ni aṣọ ayẹyẹ òkú àníyàn tó fi mú wá tó fi mú aṣọ wá nìyẹn ìwọ wá sọ pé wò láníyàn rẹ ṣé dandan ni kó o ra aṣọ yẹn ni. ṣé kò sí aṣọ mi ńlẹ̀ ni ta ló fẹ́ mọ̀ pé wo lánìyàn tó bá rí tó wọ aṣọ yẹn ṣé wọn ni mo ní ah, aláǹkó wa àfa náà ra sọ dákun mọ́tànra rẹ jẹ́ o ò wa tàn jẹ́ o àníyàn tó ní nǹkan fi gbé nǹkan kalẹ̀ àníyàn tiẹ̀ ò lè sọ́ di dáadáa o tó ti yé sọ̀làtò lè fàá tì í. bọ́ ọ̀bá kà á pẹ̀lú èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò yẹ ìyá abẹ fún ọ o nítorí pé kìí ṣe ànábì ló mú wá o kò sínú hadísì o àgbélẹ̀rọ ọ̀rọ̀ nìyẹn o ó ṣe wá di pé àgbàtọ́ bá tó fi àníyàn tí wọ́n kà á lóòótọ́ jẹ́yà mọ́tànra rẹ jẹ́ mọ́tànra rẹ jẹ́ o alọ́ fún wa ṣe kò ń gẹ́rẹ́ subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك